tẹ̀síwájú lè ní tí jẹ́ bí apá kẹta kí ọlọ́run kí ó ṣe nírọ̀rùn bí tí a bá tún bá dé kó tó di pé àdàdú á tún mọ lọ síbi àkórí ọ̀rọ̀ míì kí ọlọ́run kó kún wa lọ́wọ́ bísímìlì. a'udhu billahi minash shaitani rajim bismillahi rahmani rahim subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billah allahumma salli ala muhammadin wa ala ali muhammadin kama sallaita ala ibrahim. وعلى آل إبراهيم إنك عميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب علمنا ما ينفعنا وأنفعنا بما علمتنا وزدنا علما أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن يواجه سواجه àti kíkí tí a ti kíra wa ní kíkí ti Islam a kí gbogbo ẹni títún gbọ́ wa náà bóyá wa náà lè mọ́ jẹ́ mùsùlùmí pé ọkú ìjókòó àsìkò ìtẹ́tígbọ́ wa àwa bí Allah subhanahu wa ta'ala kí gbogbo ohun tí a sọ àtàwọn àtẹ̀yìn kọ́lọ́n jẹ́ oṣù wa láǹfààní ọlọ́run fi wá sínú olùtọ́ àwọn èèyàn sọ́nà ọlọ́run wọ́n fi wá sínú olùsọ àwọn èèyàn nù máa já wa ní ọ̀sọ́nà àtẹ̀yìn àtàwọn àti gbogbo jàmáà mùsùlùmí lápapọ̀ kọ́lọ́n kó fi àlùjánnà àti yọ́nú rẹ̀ kó fi sẹ̀sẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa. a máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ pàtàkì ìta pè ní ìdènà àwọn nǹkan tí máa jẹ́ kí ẹni tó ti gba Allah subhanahu wa ta'ala gbọ́ mùsùlùmí tí ó ti lùnú ẹ̀bọ eléyìí pàtàkì bí àwọn tá a sọ fún wa torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ohun tó jẹ́ aburú wọ́n lè pè é dáadáa torí pé àwọn tó ṣáájú láwọn àná nígbà tí wọ́n àwọn akékeré yìí tẹ̀sí yìí alukóran ló gbé wá fún wa torí pé ńgbà mi àbọ̀rọ̀ bùkátà sórúkọ yẹn náà pé ha irú orúkọ wọlé yìí o a ẹ ti ń bu àwọn nǹkan mi ń pè nǹkan mi lẹ́yìn ọlọ́run na abuduhum illa liyuqarribuna ila Allahi sulfa wọ́n ní àwọn òsìn wọn wọ́n ní sùfà áwù ni wọ́n pẹ̀lú àwọn àti ọpọlọ ìyẹn lè fi káásá téèyàn ó sì sọnù ọlọ́mọdé nǹkan kan wọ́n sọnù àwọn eléyìí ló fi pàtàkì tá a fi ń pera ọsá kì í sí àwọn nǹkan tí ó lè jẹ́ ajìn sọ́fìn ẹ̀bọ tá a sì ti bá ń wa ta'ala àwa wà ní orí kókó ẹlẹ́ẹ̀kẹfà àwọn nǹkan wọn náà tẹ́lẹ̀ ó tó ní a kí gbogbo àwọn tó ṣe béèrè lórí ẹ̀ nípa àwọn àwòkọ́ ta àgbọ̀dọ̀ ṣe sọ̀lẹ́t a sì yan fún wa pé àwọn zọ̀làwà tó bá jẹ́ zawatul asbab jẹ́ pé ó ní sábàbí òkùnfà tó gbé wọn wá bóyá afẹ́jùkùn nu mọ́sálásí àṣàlàyé fún wa bákan náà bóyá sùn tá a gbàgbé ìrun ọ̀ràn èèyàn àbá gbàgbé rẹ̀ tá a sùn tá a rántí pa àti ìkì àdìsí àlùmí sallallahu alaihi wasallam wa lórí pé ìgbà yóò tá a bá rántí rẹ̀ àdúgbà yóò tá a bá jí ká ṣe sọ̀láàtì yẹn nígbà yẹn àwọn eléyìí àwọn ni àwọn ẹ̀sà tọ́wá áàmù ni tọ̀hún yẹn so eléyìí ń wá nù sí kíni ńlọ ń dè pé àyàfi àyàfi tọ́wà nínú rẹ̀ àtìyànjú eléyìí fún báyà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pè wá àti sọ fún wa ká súnmọ́ àwọn onímọ̀ ládùúgbò wa láwọn tí ò ní pe àfin lóyìnbó fún wa tó yẹ pé ntọ́lọ́ wọn bá sọ táà nẹ́bí sọ sallallahu alaihi wasallam òun náà ni wọ́n tọ́ka fún wa. àwọn báwa bọ́ sí kókó tó lè tìyàn di ẹni tí ọmọ mú orogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala yálà bóyá ní díẹ̀ àbí tó tiẹ̀ lè gbìyànjú àdé yẹn yẹn tí ó sọ ẹ̀mí yẹn di ẹni tí ó bàbàrà nǹkan tí ó bàbàrà tí ó sì yẹ ká fi jọsìn fún àbí ká fi ẹ̀yìn kan àbí gbètòbí kankan fún jẹ́pẹ́ látara ọ̀rọ̀ ẹnu ni ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu yìí ni mo ju ewu tí ń bẹ nú ẹ̀mí tó kó tí ẹ bá jáde lẹ́nu kódà kan sọ wọn ò àmì díẹ̀ pé ń bẹ́nu ẹ̀mí rẹ̀ iná ẹ̀nu tí máa ń jáde lórí ẹnu ẹni. eléyìí ni anahayo anilhalfi lẹ́kọ̀ọ́yìrìlá òun náà ni ìsínwa lọ́wọ́ tó fi hàn sí islam láti rí ahọ́n anabi sallallahu alayhi wa sallam tó sínwa lọ́wọ́ níbi ìmọ̀ búra pẹ̀lú nǹkan míì tó sí allah subhanahu wa ta'ala. ó ń sáà pé ní alhalfu ìbúra ohun tá a mọ̀ ọ́ sí nínú èdè òun náà ni tàkìrù ṣéyìn bí dékèrè mọ́ abdomin bí sí òun náà ni ìdí ọ̀rọ̀ kan tá à ń sọ bóyá yálà àwọn ọ̀gbà wá gbọ́ afẹ́kùnrin lẹ̀ létí àwọn tí ń gbọ́ wa ẹ̀mí wọn pé bó ṣe rí gan-an náà nìyẹn bí ọ̀rọ̀ yorùbá mọ́ yánú ọ̀rọ̀ pé pé báyìí gan-an lórí àà eléyìí wá ní ẹ̀sà bá a sọ mọ̀ pé ìbúra lélẹ́yìí tó alimọ́tì kà á sì búra. ṣùgbọ́n àwọn àmì kan bẹ nínú èdè lárúbáwá àti ìlànà bá nẹ́bí ṣe mú wá fún wa sallallahu alayhi wa sallam tẹ́kù yọmọ júwe pé bí tá a bá ti dá kọta fi àwọn àmì yìí sí yọmọ jẹ́ àmì búra gẹ́gẹ́ bó ṣe wọ́n náà al-Qur'an sọ fún wa pé biziratin makhsusatin pẹ̀lú fánrán tọ́jẹ́ pé ọjẹ́ ti ẹ̀ pé ìbúra lọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí àbínú tá à ń sọ jáde lẹ́nu yìí. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ nú àwọn àmì yìí ó lè jẹ́ bìlẹ̀ wáàwì kí wá bẹ̀ ń bẹ̀ ká sọ pé ó lè wá pẹ̀lú báà kọ́jẹ́ ẹ̀kẹta òun ṣùgbọ́n láwùjọ lẹ́nì torí pọ́pọ̀lọpọ̀ mùsùlùmí tẹ́lẹ̀ ìbúra mẹ́ta lẹ́lòmí ń bú papọ̀ wàláhì tàláhì súnmà bíláhì tó jẹ́ pé ẹyọ kan ti tó wáhìdù yẹ́kfì eléyìí ló fi jẹ́ pé kódà nù ẹ̀kọ́ àwọn tí wọ́n ń kankan mú ìbò náà wọ́n sọ pé ọ̀tún bùkátà sí kò tún wù yìí mọ̀ tọ́tọ́lọ́jì náà ni ó tó tún ṣe yìí àbí tọ́ba ẹ̀kọ́ bá gbèrò pé ọ̀fẹ́ búra mẹ́ta lọ́tọ̀ọ̀tọ̀ tọ́ba gbèrò bẹ́ẹ̀ ni pé inú kẹ́dàá tá a jẹ́ mùsùlùmí tá a fẹ́ búra ká sọ pé wàlọ́ọ̀hì àbí ká sọ pé bìlẹ́ẹ̀hì àbí ká sọ pé tàlọ́ọ̀hì. ìbúra yìí wá nì á rí pa ti sọ̀rọ̀ fún wa náà lórí ẹ̀ tó bá jẹ́ pé lórí irú àbá búra páàsì nǹkan tá a ṣe mọ́ sàmọ̀pá nítàràn tá a ti mẹ́nubà fún wa sẹ́yìn. ṣùgbọ́n látara pé ànábì sallallahu alaihi wasallam nínú ìròyìn tí Allah subhanahu wa ta'ala fi ròyìn ànábì fún wa nínú al òun náà ni pé harisun aleikum ànábì tó lójú kòkòrò ń pa wa tí ó fẹ́ ká sórí ibú ni ẹni tó ń fẹ́ oríire fún wa gbogbo tí jó ríire tànábì ó fẹ́ kọ́ bọ́ fún wa ló fi jẹ́ kókò sí nǹkan kan tá a fẹ́ pa wà kan láàmú wa tànábì ò tí ì mú wa fún wa lóríire wọn tànábì ti bá ti mú wa ó ti gbọ́dọ̀ tó wa a gbọ́dọ̀ pa afẹ́ pín yẹlẹyẹlẹ gbogbo tànábì wa ni kárán papọ̀ lọ́pàá kan ṣoṣo so látàrí bẹ́yìí anabi sallallahu alayhi wa sallam látara ìdènà tó lè kó bá wa látara àbúrò àyè tó lè já wa sínú ẹbọ òun náà ni pé anabi sin wa lọ́wọ́ kúrò níbi ìmọ̀ lo gbólóhùn míì yàtọ̀ sí orúkọ allah subhanahu wa ta'ala láti mọ fi búra kódà kọjẹ́ wípé àgbèrò pé nǹkan yìí tóbi lẹ́mìí wa àbá àṣìgbèrò pàǹfìjọsìn fún un eléyìí súnmọ́ pé báyìí yẹn bára ẹ̀ láwùjọ tó jẹ́ pé bó tiẹ̀ jẹ́ pé mùsùlùmí ń bẹ láwùjọ ẹni tí ò jẹ́ mùsùlùmí ń bẹ ó ti wá lùpọ̀ máwọn tí ò jẹ́ mùsùlùmí ohun táwọn náà wá máa fi búra ti wá gbajúmọ̀ lérí ẹ̀mí rẹ̀ báyà wọ́n pọ̀ jù lọ níye tó wọn náà ti mọ̀ pé ọ̀tọ̀ jẹ́ mùsùlùmí nìsí gbàtọ̀ fẹ́ búra ọ̀fọwọ́ sẹ́nu òní ajé ń gbọ́ àwọn tó ń sọ fún pàjé sóòsà àá kódà bẹ́ẹ̀ ọba ò nídìí kọ́ wọnú tíra lọ sílùú tí wọ́n ti ń bọ́ bákan náà sì béèrè lọ́wọ́ wọn kódà tẹ́ sórí àwọn ẹ̀rọ ayélujára bàbá tiẹ̀ ní òní ka tí ọ̀rọ̀ sì ní dẹ́gbọmọ̀ yàtọ̀ sí ohun tí èsẹ́ bọ ó rí nbẹ̀ wọ́n sọ gbogbo tán rẹ̀ fún ọ. tí wọ́n ní o fowó sẹ́nu pé ajé ń gbọ́ àbí kó o fínrin sẹ́nu pé ògùn ń gbọ́ àbí ilẹ̀ ń gbọ́ àbí gbogbo àwọn nǹkan yìí torí pé ó ti gbajúmọ̀ láwùjọ kódà tá pé wọ́n ti tààrọ́ bá àwọn ọmọ kéékèèké náà lórí àwọn nǹkan yìí bẹ́ẹ̀ sì ní ìyàmọ̀ tì í ni wọnú ẹ̀bọ ìmọ̀ràn Allah subhanahu wa ta'ala wọ́n á ní kódà kéèyàn mọ́ gbèrò pé nǹkan yìí tóbi lẹ́mìí òun ṣùgbọ́n níbi sun wa lọ́wọ́ kúrò ńbẹ̀ torí pé òun náà nínú àkàbà kan tí mọ́ mú yẹn jì sọ́fìn ìmúrogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala ni tó tọ́ bá ti fi nǹkan yẹn búra inú òun náà ọmọ dùn òòsà tó fi ń búra inú rẹ̀ ọmọ dùn pé àá òun náà òbẹ́ nínú ẹni tí ó pa ẹbọ yìí rẹ torí pé anabi sallallahu alaihi wasallam nígbà táwọn wọ́n ní ọlọ́run bá wa ṣe kí á ti gẹ̀fà anabi sallallahu alaihi wasallam wọ́n á kó kọ rẹ̀ sí méjì wọ́n ní mamaha Allahu bi il kufra wà má dàbí ilẹ̀ islam wọn muhammad ọlọ́run fi dídí ànábì sallallahu alayhi wa sallam ọlọ́run fi paná adẹ́bọ̀rẹ́ ọwọ́ á fi fi islam nílẹ̀ ó túmọ̀ pé ìgbéró àwọn ọ̀búra yìí kò lẹ́nu àwa náà ń bẹ nínú ẹni tí ń fi islam nílẹ̀ tí sì ń pa àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹ̀sìn rẹ̀ lélẹ́yìí ànábì wa sún wa lọ torí pé islam tiwa náà bá alájẹ́ mùsùlùmọ́ bàbàjẹ́ mọ́ wa lọ eléyìí ló fi jẹ́ pé tabawo nù hadith ànábì sallallahu alayhi wa èyí tí àwọn afáwa sheikhan afáwa sheikhan táwa gbà lérò ni imaamu bukhari àti imaamu muslim tó pé àwọn hadisi wọn èyí tí ó bá jẹ́ pé báyà lábúrú wọn papọ̀ ó ti ní bá àwọn afáwa tí wọ́n lọ àwọn onímọ̀ wọn náà nabi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ abdullahi ọmọ umar ó ní bàbá òun anabi sàlébà rẹ̀ lẹ́ni tí ń gun nǹkan àgùn lọ wọ́n wọ yahlifu bi abihi lẹ́ni tí bàbá rẹ̀ búra sọ fún ọ mo fi orí bàbá mi búra orí ìyá rẹ tó fi ń búra sàárè ìtọ́wọ́sùn elayi ẹlẹ̀ yìí gbogbo bó ṣe wọ́n wí hun òkè kínní kan àwọn òkú ọ̀run tó ń fi wọ́n búra ó ti ń lọ Umar wa ń sallallahu alayhi wa sallam anabi wa ń sọ fún Umar báyìí mo rò pé Umar fa ọgá. nínú àwọn sọ̀hábà nẹ́bí sallallahu alaihi wasallam àwọn tá nẹ́bí taari wọn síwájú pé tí mo bá lọ tán ẹ mọ tẹ̀lé lánàá wọn àkọ́kọ́ ẹni kọ́kọ́ là kọ́ bàbí amirul mu'minin ti aláṣẹ gbogbo mùmìnì láyé ẹni tí ṣèyítọ́ nírí ti ń fèrè fẹ́ radiyallahu anhu Umaru yìí ni wọ́n ń búra pẹ̀lú ọkọ̀ bàbá rẹ̀ ó túmọ̀ pé wọ́n náà ìwọ náà sọmọ gbọ́ wa bá lọ́mọ eke àfa ńlá kan lọ́sàṣìṣe àbí lọ́sọ̀sọ́kúsọ lẹ́nu rẹ̀ kò túmọ̀ púpọ̀ náà mo wá gbóhùn náà sí pé ó ti dọ̀rọ̀ torí kò sẹ́ni tí ó lè ṣàṣìṣe ó mọ̀rọ̀ ló ṣe ilà nẹ́bí ní kọ̀rẹ́tì rẹ̀ yìí tí wọn náà bá mọ̀ rẹ kọ̀rẹ́tì rẹ̀ kọ́ padà ń ni. àjò ìlànà ìhàkì fàdé ìlà. yé bẹ lórí pé lágbájá wí tàmẹ̀dú wí tó jẹ́ pé òun tó sọ yìí kì í ala inna allah ayani yanaakum an tahlifu bi ahbaikum anabi ni ẹwà gbóyin ẹtẹtí ẹgbọ́ o ó tún wà kókè tẹ ọmọ rùkẹ́ ní bá wí ọba ti sin yín lọ́wọ́ kúrò níbi ìmọ̀ fi àwọn baba baba yín baba ńlá baba yín kẹmọ́ fi bura. Islam ò sì wá gba nǹkan lọ́wọ́ èèyàn láì jẹ́ pé yóò fi nǹkan míì yóò fi rọ́pò ohun Islam ìsìláàmù ní nìyẹn tọ́ba ni ẹ mọ́ sèyí mọ́ yóò fi ìtẹ́ mọ́ sí rọ́pò anabi wa ni man kana halifan falyahlif billah aw liyasmut anabi wa ni ẹni tó bá kóun fẹ́ búra tọrọ pàtàkì gbé ọsàn fẹ́ ti tàkìdì ọ̀rọ̀ fẹ́ fi rinlẹ̀ lẹ́mí àwọn èèyàn anabi ni allah subhanahu wa ta'ala ó kọ rẹ̀ ní kó fi búra tí ó bá ti lè ṣèyí kó gbẹnu rẹ̀ lọ́wọ́ torí pé àìgbẹnu lọ́wọ́ yẹn yóò bá nǹkan kan bọ̀ nínú tí ò ní dáa kíkọ́ sẹ́nu ẹ̀ dédé síbi. sábà fún bàtà ní kó fowó kọ Allah subhanahu wa ta'ala búra nínú ẹ̀kọ́ a lè sọ pé walladhi nafsi biyadihi mo fi ọba tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra wa rabbul káàbà mo fọ lọ́wọ́ ọba tó ní alkaaba mo fi búra walladhi ba'atha muhammadan sallallahu alayhi wa sallam bil haqq mo fi ẹni tó gbà nẹ́bí ìdílé lòdòdó mo fi búra gbogbo àwọn eléyìí náà ti kó sábẹ́ kó n fi orúkọ Allah sifaati rẹ̀ òun ti fi búra àti àwọn ọ̀sẹ̀ Allah subhanahu wa ta'ala mọ̀ sí ká di àwọn eléyìí mú ọba tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ ni mo fi búra ṣùgbọ́n nǹkan mi ilẹ̀ ni alálẹ̀ ìlú yín ni oníkìníkan ni àìfi búra àìfóhùn búra òun tó yọ yìí wọ́n fi búra àìfi búra. ṣé òun kọ́ olùbánisọ̀rọ̀ wa. nígbà tá a ti sọ pé sẹ́wù báwo n ò bí sẹ́wù bí o tó bẹ́ẹ̀ kó fi nǹkan mi búra lẹ́yìn ọlọ́run àbí tó bá fẹ́ tó bá fẹ́ fara káásá ẹ bọ́. tó ti yé látàrí báyìí kódà anabi sallallahu alayhi wa sallam anabi ni ẹni yóò ti máa ń fi àmàna man halafa bil àmàna ti falẹ̀ sàmìnà àdìsí ilé wa nù musnad imam ahmad àti abu dawud láti sí sí lálàáfíà báwọn onímọ̀ ṣe sọ́n parí pé àyè fi àmàna búra pé mo fi ohun tí ń bẹ láàrin mi àti ẹ mo fi búra ti àmàna anabi ni ká mọ̀ fi búra gbé tì ẹni tó fi búra lẹni tẹ́ jábọ̀ àmánà fún anábì lẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ kò sínú ọmọlẹ́yìn mi tó gbọ́ràn tọ́wà upright tí islam rẹ̀ dúró déédéé tó gbàgbọ́ ikí ń tẹ̀lé ohun tí mo mú wa níbo míì náà anábì ni làtàlìfù bí tọ́wáàrí wala bí ahbaikum anábì ni ẹ mọ́ fi àwọn nǹkan táwọn èèyàn fi jọ́sìn fún torí tó ń pè ní àtọ̀wáàrí àtọ̀wáàrí àwọn gbogbo nǹkan tí wọ́n sìn kullu ma yubadu gbogbo nǹkan tó máa ń jọ́sìn fún lẹ́yìn Allah subhanahu wa ta'ala tó sì yọnu sí kí làwọn àfáà fi ṣe pé tó yọnu sí ní pé sọ̀rọ̀ fáwọn míì láwọn ń sin ànábì wa Isa alayhi salam ànábì Isa ó sì rán wọn àwọn míì láwọn ń sin Jibril Jibril ó sì rán wọn ó lé Gabriel ó lé Michael gbogbo àwọn eléyìí wọn ò rán wọn torí pé àwọn ọ̀yọ́nu sí fúnra wọn ni wọ́n ń jẹnu wọn níyà wọ́n sì ń sisi àti sọnù àti jìyà láì ní ìjà sí gbọ́rẹ̀ ló fi wà mí pé gbogbo nǹkan tí wọ́n ń jọ́sìn fún lẹ́yìn Allah subhanahu wa ta'ala tóun náà yọnu sí i àìfi búra wọ́n náà ti máa ń wòsà kódà bí wọ́n bá ti ìbọn bá wọn sìn àìfi búra ẹni táwọn ọmọ fi búra òun lẹ́nu tó dáwà Allah subhanahu àníbi tó wá ní mọ́fà wàbá iná mọ́fì wọ́n búra ilé náà wà nù tíra afáwà muslim sahih muslim bákan náà àníbi wa ń jẹ́ òye wa pé aburuci tí ń bi ìmọ̀ọ́sìn nǹkan mi ìbúra tó fi jẹ́ kí n bẹ́ẹ̀ náà nǹkan tó lè tì ní wọnú ẹbọ ìmọ̀ọ́rùn pẹ̀lú Allah subhanahu wa ta'ala torí ohun tó fi ń búra yẹn ó pàtàkì lẹ́mí rẹ̀ náà ni ó sì tún fún rinlẹ̀ lẹ́mí àwọn fi jọsìn fún a rí káwùjọ wa lẹ́nì ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ẹ torí iṣẹ́ ọwọ́ ẹ ń pòfo díẹ̀díẹ̀ ẹ ẹ ni ní ara yìí yókù síta pé òun yóò tọ́ba lè ba akọ́ ba pa ìfẹ́ sí ìsìláàmù lódìdí ẹ pín ìsìláàmù yín ẹ pín kan síbi tí ọ̀gá jọ́nà ẹ̀ wá jẹ pé ń bẹ̀rẹ̀ ti ṣe ìsìláàmù tọ́ba ti dọ̀nà ibi tẹ́ ẹ fẹ́ jẹ tẹ́ ẹ fẹ́ mu kí ìsìláàmù ó jókòó sẹ́gbẹ́ kan ẹ̀ wá ní jẹ́ mùsùlùmí mọ́ arọ̀ gbogbo àwa tá a jẹ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ bóyá níbi iṣẹ́ ọwọ́ ẹ bọ̀wọ̀ fún ẹ̀sìn kó wa wọ́n náà tí wọ́n náà ti jẹ́ mùsùlùmí jẹ́ kí ọpọlọ rẹ̀ jí ó ṣiṣẹ́ bákan náà jí ọkàn rẹ jẹ́ kóun ní ó ṣiṣẹ́ pẹ̀lú ọpọlọ rẹ kó connect mọ́ra wọn torí pé ẹnìkan ò ní gbọ́n rí kóun dáyè kan òun ò ní lóhun tí jẹ́ Islam nínú ìgbésí ayé rẹ̀ ohun tí Al-Qur'ani pẹ̀lú ẹni bẹ́ẹ̀ fún wa òun náà ni òmùgọ̀ ni o wa man yarghabu an millati Ibrahim illa man safiha ọlọ́lọ́gọ̀ síra ọlọ́run ní fanẹsíyàhùn fataraka umulọ́hu ọlọ́run bá pa wọn náà tí ó gbé wọn sí pé ibi ìkẹ́mi yẹ ní rí torí pé gbọ́ràn ọlọ́run mọ̀sẹ̀ tiẹ́ bẹ́ẹ̀ mọ̀sẹ̀ tèmi náà bẹ́ẹ̀. ipe à ń ṣiṣẹ́ ọwọ́ ò ń ṣiṣẹ́ ẹrin ọ̀rọ̀ kí wàá dà yín pọ̀ níbi tẹ́ wà wọ́n bá gbé cransaft kalẹ̀ kí ẹ mọ wá da kọjá àbí wọ́n ju ó ti wá jẹ́ kí mùsùlùmí kéré ń bẹ̀ torí pé ọ bọ ìbọn ọ pàjá fún eléyìí ó jẹ́ kí mùsùlùmí ọmọ sọ́ra láti ẹ̀tí jẹ ẹran tó ń pè lẹ́ran ẹ̀gbẹ́ tẹ̀lékè mélòó la kójọ ńbẹ̀ tó lo okò yìí lásán tó lọ ní mùsùlùmí tó sì bọ̀ ní mùsùlùmí tẹ́fẹ́ kọ̀rọ̀ yàrá rẹ̀ náà yàrá mùsùlùmí ni tí ò ní pẹ́ tí bẹ́ẹ̀ bá dàrú eléyìí ni ó dúró tì ń tí ò sì ní pè nǹkan míì sọ̀kọ́ agbọ́nrin kan tún lélẹ́yìí o wọ́n yàtọ̀ sí pé búra pẹ̀lú torí pé ńgbà tí wọ́n ti ń pẹran tó ti jọ́dẹ tọ́rọ̀ bá ti dé kódà tó bá ní wọ́fọ́ ọlọ́run ọba tó da àwọn ẹgbẹ́ rẹ̀ yòókù tí ó jẹ́ mùsùlùmí àbáwọn tó jẹ́ mùsùlùmí náà wọ́n pe ìbọn ní ọ̀dà kọjá ẹ ti jáde tán ọlọ́run ọba da yín padà àbúrò náà ṣiṣẹ́ bíríkìlẹ́yìn pé kó bu iyẹ̀pẹ̀ sómi kó mú tọ́ bá sílẹ̀ torí pé sẹ́ iyẹ̀pẹ̀ lẹ́ ń ṣe ẹgbàgbọ́pẹ́ nìkan lọ dá yẹ̀pẹ̀ kódà òun lọ́kọ̀ dárọ̀ pé nù rẹ̀ lẹ́mọ̀ sùn ó sì mọ tí ó ṣe yín nínú rẹ̀ gbogbo eléyà ń ṣiṣẹ́ kan kò túmọ̀ pé ká wá gbé orúkọ ọlọ́run ọba àwọn òròyìn rẹ̀ àwọn ọṣẹ́ rẹ̀ ká gbé e tì nígbà tá a bá fẹ́ búra nígbà tọ́rọ̀ bá ṣẹlẹ̀ láàrin wa ẹ̀wọ̀n nígbà mi gbọ́ ni nígbà tí wọn bá ti gbọ́ ọlọ́run ọba gbọ́ tẹ́lẹ̀ wọ́n dúró lórí ọwọ́ rẹ̀ wọn ò gbà ó gbọ́ kò túmọ̀ pé kí wọn náà wá dára wọn èpè if you cannot beat them join them so sì join wọn náà nínú yà torí pa nẹ́bí sallallahu alaihi wasallam sọmọ pé àwọn kí wọn gbà á gbọ́ kódà inú ẹbí tí wọ́n ti bí wọn gbà ọ̀sàmù àbúlé àhábì àbí tí wọ́n torí ẹ̀pọ̀ ní kàtàbátì àdá sọ̀kọ́ kí ṣe wọ́lọ́lọ́m dákọ̀ mbẹ̀ ìbírin ànábì ní sallallahu alayhi wa sallam bákan náà ọmọ Abu Jahl tọmọ sórí ire tí àbá sì ṣe nǹkan míì lọ́tọ̀ Ikrima ọmọ Abu Jahl olórí ire ọmọ lọ́mọ padà jẹ́ látàrí báyìí wọn ọgbà fún ànábì ànábì ò torí pé wọn ọgbà fún mi kánẹ́bì ní ọwọ́ azekínni kánẹ́bì ọ̀dàrà àwọn torí togun tí tọ́ ọba ti dá àwọn kọjá àwọn ológbe ẹ̀yin nu ọlọ́run ní èmi ò lè dá kọjá torí pé òun tẹ́fẹ́ ní àti búra yìí nẹ̀tẹ́lá mi tẹ́fi sọ pé mi kọ́ mo gbé mo tún lè gbé yín lọ ilé ọjọ́ lórí ẹ̀ tẹ́tí jẹ̀bi bọ̀ torí pé ẹ̀fẹ́ bà mí ló kọjẹ́ wọ́n wà tí wọ́n náà mẹ̀tọ́ àìmẹ̀tọ́ ara rẹ àtàìdáàbòbò yín ara rẹ òun náà ló kú ọlù tó fi ń rọlù ìwọ Allah subhanahu wa ta'ala torí pé kọ́mọ́ bá kó ló gbé oṣù mọ̀ kéwọ́ gbé ọba fẹ́ sìn rẹ ọba fi ta yáríyárí eléyìí àbọ̀dọ̀ sọ́ra so látàrí báyìí anabi sallallahu alayhi wa sallam wọn ajẹ́ ká mú aburú tí ń bẹ́ẹ̀ bí fi nǹkan mí ìbúra lẹ́yìn ọlọ́run lẹ́yìn allah subhanahu wa ta'ala anabi ni torí pélé yàmọ́ tìyàn lọ́nà ẹ̀bọ anabi ni man khalafa bi ghayri llah faqad kafar anabi ni yóò tó bá búra pẹ̀lú nǹkan mí yàtọ̀ sí allah subhanahu wa ta'ala anabi ni ó ti ṣe àìnígbàgbọ́ nínú ọlọ́run níbo mi ó ní aw ashrak àbí ó ti múrò pẹ̀lú allah subhanahu wa ta'ala wọ́n wá ní aw ashrak yìí òun náà ni pé tààzí mi pé ọlọ́run ti yà sọ́tọ̀ kótẹ́ bá búra èmi ni mo fi búra ọwọ́ àfi nkẹ́mi búra ó gbé ní náà sípò ti tóbi bóyá jẹ́ pé ọlọ́run rì sáàfù pé tẹ́ bá fẹ́ búra èmi ni mo fi búra. sọ́tọ̀ nǹkan tí ọba yé ó lè pe bọ́lọ̀ nkẹ́ fi nkẹ́mi búra ọlọ́run lọ da gbogbo ntọ́ da ntọ́ bá sì wù mbẹ̀ ní ó fi búra kódà àwọn onímọ̀ ìjọ yé wa pé ìfi mi búra ọlọ́run ọba bí kò sọ pé wal-layl idha yaghsha wan-nahari idha tajalla àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wal-'asr ọlọ́run fi ń kọ́ọ̀lù attention wa sáwọn nǹkan yẹn ni pé ẹ mọ́ jẹ́ káwọn àkókò yọ lọ tẹ́mọ̀ wá fi sèrí pé ẹ mọ̀ fi ṣe ranù ọ̀fà àárọ̀ ṣiṣẹ́ wọn náà wọn mọ sọ fún wọn náà pé wọ́n tó jí láàárọ̀ tó ń fa àárọ̀ wọn ọ padà ó fi gbà ni wọn ni ọlọ́run wa ni òun ló sì ara wa sì làwọn nǹkan yìí fi ń búra a gbọ́dọ̀ gbéra wa sípò rẹ̀ pé n tó bá wà wá ní làwa ní ọmọ lò ó ti ó rì sáàfù àwọn orúkọ rẹ̀ àwọn òròyìn rẹ̀ àwọn ọ̀sìn rẹ̀ fún wa kódà àyèfi ànẹ́bì sallallahu alaihi wasallam àyèfi búra tó láti ànẹ́bì sallallahu alaihi wasallam náà fà ànẹ́bì kan búra rí sallallahu alaihi wasallam kódà alikaaba àyètò mo fi kaaba búra mo fi ọlọ́run tó ní alikaaba ah, búra bó ti kàn án pọ̀ nìyẹn kí sọlá tó bẹ̀rẹ̀ mí pé ọ̀rọ̀ ni pé abùkátà ipò kí ìwé ẹ̀rí ó pàtàkì kákẹ́kọ̀ọ́ torí pé ipò àgbéga ń bẹ́ẹ̀ ẹ̀kọ́ Allah subhanahu wa ta'ala yarfa illahu alladhina amanu minkum والذين أوتوا العلم درجات ṣùgbọ́n العلم علمان àní العلم النافع àti ní العلم الضار ìmọ̀ tó ṣàǹfààní tí wọ́n bá sáǹfààní tó tún wọ́n kókè ìsorúkọ kì í ṣe kùtà àgbà nínú ẹ̀kọ́ lèyìn ó fi jẹ́ ẹni tí ó jẹ́ kan nínú àwọn tí ó jẹ́ mafatihul lil-khair wa maghaliqul lil-sharr ni pé abùkátà sí pé ká mọ kí lọ́wọ́ ọba ní kásì kílà nẹ́bì ní kásì ẹtí bá ti tọ́ka wa fẹ́lẹ́ yẹn kódà kọ́mọ́ ní páálí kankan lọ́wọ́ torí páálí kílà fẹ́ fi ṣe torí pé kó ayé tá a gbéra wa sí ni àti kí nǹkan ọmọ dàrú ṣùgbọ́n tó bá ti di kọ́ fẹ́ dàrú a sọ pé páálí kó jókòó lẹ́gbẹ̀ẹ́ kan lọ́wọ́ jẹ́ pé abùkátà pé kí la wá sí láì òun náà ni anabi sallallahu alayhi wa sallam ni wọ́n ń tọ́ka fún wa pé kẹ́sìn wọ́n mọ̀ bá a dàrú tẹ́sìn bá ti dàrú ayé dàrú alìkìyàmà dàrú pé ẹni yóò tó bá fi nǹkan mi búra lẹ́yìn allah subhanahu wa ta'ala anabi ni ó ti sàyè nígbàgbọ́ nínú ọlọ́run àbó ti múrò pẹ̀lú allah subhanahu wa ta'ala àdìsí ilé wa nù sunanu afawa atirimizi àti aljami sọ̀hìn uh, aljami sọ̀hìn wa ìbúra yìí lọ́kọ láya ẹ̀yin ni ọ̀gbára yín bọ̀ bàbá sọmọ ẹ̀gbára yín bọ̀ ó dìgbà kódà èyí tẹ́lẹ̀ ń nípò ayé àbáwọn náà tó jẹ́ mùsùlùmí ní ọmọ sọ pé kí wọ́n tiẹ̀ mọ́fọ́ ọlọ́run búra mọ́ torí pé ọlọ́run mọ́ pẹ́ ṣé wọ́n gbàgbé ni pé ọlọ́run mọ́ da alábòsí lẹ́kẹ̀kẹ́ títí kìí ṣe pé kò rí mú bọ́báyá yóò tú bá tọ́bá sì gbà fún kò ní bọ́m̀bẹ̀ kò sì sípà ń rí ìbúra ọba bújú pé kọ́ ṣe ṣùgbọ́n ẹnì pẹ́ẹ́ni kẹ́kẹ́ búra ọlọ́ọ̀rẹ́ ọlọ́ọ̀rẹ́ hmm. kò sí hmm. ó sì tẹ̀ràn ni ó yà kẹrìn tó ṣe pẹ̀lú gan yóò mọ̀ júwe pé o búra lórí irọ́ àtàkùn pé kàfàrà ìbúra ń bẹ. káwá gbọ́ tí yẹn bá fi nǹkan mí búra lẹ́yìn ọlọ́run wọn náà ti mọ àwọn òòṣà tìlú yín náà àwọn alálẹ̀ yín kọ́lá láwọn ilé àpapọ̀ ẹgbẹ́ ìlú bẹ nù ìlú bẹ nù ìlú bọ́rọ̀ bá dé ẹ mọ́ jẹ̀ bóyá láyè kan àbí láti fi ìran ìjọsìn tàwọn kan búra eléyìí ni ọkọ̀ àjọṣepọ̀ ìlú ni ó fi mọ́ ṣe déédéé nígbà tí a bá fún ẹ̀sìn kó wá lápọ́nlé rẹ̀ àfàìdúró láyè kan ó lè sọ̀rọ̀ àfàìgbọ́ bàtà ó lè sọ̀rọ̀ torí pé wọn ò ní gbà ọgbọ́ àwa béèrè pé kí bàtà ó tó dé ńkọ́ sẹ́ni tí ṣe ń bẹ lórí afẹ́fẹ́ tẹ́lẹ̀ ẹ̀yọ̀ kẹlẹ̀ sí ẹni tó dáwà ò ní mu kámọ̀ tanra wa ẹ̀tọ́ bá lánà ẹ̀tọ́ òun nìyẹn àyè gbára wa gbọ́mọ́ àtàìsẹ́ tọ́tọ́ àmọ́ wa ra ẹlòmíì sínú ẹ̀sìn míì ilé ìyàwó rẹ̀ mójútó ikọ̀ ọmọ wa búra pẹ̀lú nǹkan míì tó yàtọ̀ sí n tó nígbàgbọ́ nù rẹ̀ ó dà ní òfin ayé tààlà ń lò gan náà ọ̀wá mẹ́kọ́ kẹ́nìkan fọ́ọ̀sì ẹnìkan sẹ̀sìn tí èsì kínni tí èsì ẹ̀sìn rẹ̀ ìbúra náà wá ní nínú ẹ̀sìn ni tí mùsùlùmí bá búra ẹ̀ gbọ́dọ̀ kí ó fi nǹkan míì búra tó ní bá jẹ́ mùsùlùmí dára tọ́mọ ohun tí ń ṣe tẹ́yìn bá gbé kalẹ̀ yóò sọ pé òun ò ní ṣe kò sófin kan tó jẹ̀yìn nípa pé kọ́ wá pé wọ́n jẹun nípa ò lẹ́kìsì mbẹ̀ torí lófin ayé gan kò sí ọlọ́pàá tí ń múni sí pé wọ́n ní kò fi orin búra àwọn tó mùsùlùmí ọwá ní wò lè fi búra torí ìgbàgbọ́ rẹ̀ ò sí mbẹ̀ ṣùgbọ́n ẹni tí ọ̀tí ẹ̀ mòfin ẹni tó wasallam kápẹ́ ọwọ́ téèyàn bá búra lẹ́yìn tó dàdí ọkàn pé nǹkan yẹn tóbi ọ bàbàrà àwọn àfáà ní àní na wọn ní irú ẹni bẹ́ẹ̀ o inú àwọn àfáà tó sọ bẹ́ẹ̀ àfáà wa Ibn Hajar àti wọn sọ pé títún kẹ òsítà wọ sọ torí pa àfẹ́ dàdàkúdà alẹ̀ àfẹ́ pàtàkìtàn àfáà wa Ibn Hajar ó ní ìbúra tẹkùnù bìlì màbúdìlì mọ̀ àzọ́mi yọmọ àmọ́ mu wá pẹ̀lú nǹkan tá à jọ́sìn fún tó tóbi àwọn abìwọ̀tọ̀ jẹ́ mùsùlùmí pé lẹ́mí rẹ̀ kí ló tóbi tó ń fi jọsìn fún sẹ́rin òun ni sílẹ̀ ni sálálẹ̀ ìlú yín ni sókè ni sájé ni tí ó gba àwọn nǹkan yẹn ni. ọwọ́ ẹni tí yẹn bá fi nǹkan mi búra fẹ́ kọ̀ sí Allah subhanahu wa ta'ala bóyá bí àwọn tí wọ́n ti ẹ̀ mú láwọn kèfèrí ìtàná tí wọ́n mú nínú orúkọ ọlọ́wọ́n ọba alihilawu wọn ni àwọn sọ àwọn kẹni lẹ́tà ni wọ́n lẹ̀ tí wọ́n ń gé orúkọ ọlọ́run ní àràfí àràfí tó ń pẹ́ ń so pọ̀ wọ́n láwọn tó fi jọ wọ́n náà láwọn sẹ́lẹ̀f tí wọ́n náà jẹ́ hálàf fún tẹ́fẹ́ jọ wà nípò tẹ́lẹ̀f lẹ́tà wọn a mọ̀ fi búra àwọn ní àwọn mú lárúkọ ọlọ́run aláwọ̀ làwọn náà náà gé wọ́n ti látara aziz òsà àwọn náà pàtàkì wọ́n ní uzza uzza látara aziz àwọn ẹ̀mọ́ àwọn kèfèrí tà wọ́n ẹ̀ tí wọ́n ẹ̀ ti ń gé orúkọ ọlọ́run tó fẹ́ra rẹ̀ ní mùsùlùmí ọwọ́ ẹlẹ́ni tó bá fi ìkíníkejì wọn búra àbáwọn nǹkan míì tọ́jọ́ àwọn tó gbajúmọ̀ tálùkọ́ ní gbé wa làfà lọ́mẹ́nu báyìí onífàkọ́dìdọ́ alùkùfààrọ̀ ó ti fira rẹ̀ ju àwọn kèfèrí tí yẹn bá wá ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ni tó jẹ́ pé ẹnu rẹ̀ warọ́ọ̀fù ni látara pé àwùjọ tó bára rẹ̀ ó ti rò pọ̀ máwọn tí èsè mùsùlùmí kò jẹ́ ọ̀rẹ́ tí mọ́ngbà tó fẹ́ búra ó ti wà unconscious ẹ̀sìn yẹn ti kò fúra àgbà tí fi ń wi tí bá ti ń wi tán ó ní zá máṣe àwọn tọ́ ìfúnmínà ṣe ìtọ́ni tazakaru fàídà àwọn mọ̀bùsùrùn bá kúrán ti gbé wá fún wa èsù lọ́fọ̀ọ́ bá olófin sọ̀tọ́kùsọ lófin kẹ́mí ìbúra lẹ́yìn ọlọ́run yẹn àfáwa ni ìtẹ́rìn ń bẹ fúrú nǹkan bẹ́ẹ̀ tó jẹ́ ni tí ó jẹ́ pé ẹnu rẹ̀ wà rọ́ọ̀fù látàrí pé kọ̀ lákàkún kì í ṣe pé ń bọ òòsà yẹn kì í ṣe pé ń ṣe kí mo mọ̀ títí nǹkan mi ìbúra lẹ́yìn ọlọ́run ó ní kàfàrà tí ó ṣe jókòó kọ́ gbọ́ dáadáa níbo láti rẹ́lẹ̀ lọ́dọ̀ àfàwà abi huraira abdulrahman ibn sa'ad radiyallahu anhu wala nabi sallallahu alaihi wasallam sọ pé man halafa faqala fi halifihi ó ní ẹni yóò tó bá búra tó wá sọ níbi ìbúra rẹ̀ pé wàlẹ́ẹ̀t òun fi láàtà búra wal uzza òun fi ọ̀sà búra àbí wọn náà ní wọ́n fi Ọbàtálá búra òfògùn búra ọ̀fàlálẹ̀ yìí búra òfòkè kìnìkan búra gbogbo àwọn òkè ń lóríṣiríṣi àbóṣàlẹ̀ yìí kan òun yóò tó náà bá fi búra àwọn láńlá láti tì síwájú yìí kíkì kẹ́nẹ̀ kí wọn náà kó sí fúnra rẹ̀ ọlá níbi níta ni bá ṣe bẹ́ẹ̀ fàlìyẹ́kùl tó ti wu itán báyìí tọ́pọ̀lọ́ rẹ̀ bá ti padà tọ́ni ti pé ha òun mọ̀ ti jì sọ́fin fàlìyẹ́kù la ilaha illallah àníbi nìkan sọ pé la ilaha illallah wọ́n ní wíwí tó wí yẹn torí pé nìyẹn wí àfáà Ibn Hajar ní ó wí jahilan aw zahilan lẹ́ni tí ó kà á kún àbí tí ó mọ̀ pé kò tọ́ tó wàkọ̀dà mọ̀ pé ah ẹ̀ ń búra pẹ̀lú nǹkan mi lẹ́yìn ọlọ́run ó ní kẹ́ni yẹn sọ pé la ilaha illallah ṣíṣe bẹ́ẹ̀rẹ̀ yukaffiru Allahu anhu ọlọ́run fi ṣe kọ́mọ dúdú ọkàn rẹ̀ torí pé n tà ń sọ lọ́rọ̀ n tà ń ṣe níṣẹ́ àmọ́ sábàbí tọkàn mọ́ fi dúdú kálá balọ̀rọ̀ ní ala kulubihim ma kanu yaksibun. eléyìí afa inú fatwa al-bari torí pé nbita bá fẹ́ lò ó síbi tí ọ̀tọ́ ta fẹ́ sàmìyàn darí lámọ̀ pé ẹ lẹ́wọ̀ fatwa al bọ́ bá fi àfa rẹ̀ búra òfin ṣéwù rẹ̀ búra ó ti kó sí i kọ́dẹ̀ lómi ìbàdí nípa ìjọba lẹ́yìn fi Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ fún kankan àti kò fi ṣé wù rẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ á ní òtí dòòsà ó ti dòòsà mọ̀ lọ́wọ́ omi náà sọ rẹ̀ dòòsà kó tó jáde láyé gbogbo àwọn eléyìí lọ́gbọ́dọ̀ fura sí bàbá pàtàkì ìyá pàtàkì àfáà pàtàkì lóòótọ́ gbọ́n wọ́n láyé wọn wọ́n náà àlà wọn tó ọba ti da kọjá tó bọ́sà láti Allah subhanahu wa ta'ala nínú bá sẹ́rẹ̀ pẹ̀lú wọn wàláhì ìyẹn ti rúfò àjínú bẹ́rọ àfáwà kan ọ̀rọ̀ rẹ ti di jíndòmọ́ jù tọ́mọ̀ jẹ́ kí ni aláṣẹ jù látàrí báyìí eléyìí ní nípa àbúra ká ṣọ́ra ẹnu wa ìbúra yìí pàtàkì ara ẹ̀sìn wa sì ni ìwà àfi mi ìbúra bíi páńsẹ̀sìn mi ni o. à ń bàbàrà nǹkan nínú ẹ̀mí wa a sì ń babara rẹ̀ afínrin lẹ̀ nínú àwọn tí wọ́n ń sin nǹkan ń fi nǹkan búra torí pé nínú ọmọ ọdún pé ha nígbà tó fi orin búra tí ó tẹ̀lé ńlọ báyọ̀ lọ ní accident ni àwọn ọ̀pẹ èmi kọ́ nǹkan fi orin búra mọ́ kódà kí wà so ẹ dákun ká jìnà tí sàríà islam wá tìǹà rẹ̀ káwọn bá jìn sọ́fìn ẹ̀bọ̀ eléyìí òun náà ni nisbatul hawadith ila dahar ìfi àwọn ọ̀sẹ̀lẹ̀ tì síbi ara àgbà eléyìí oníranran ni ìbẹ́nu rọrí àwọn ẹlòmíì pé fíráwọ̀ báyìí bá jáde nǹkan báyìí ní ọmọ ọ̀sẹ̀lẹ̀ ọ̀bọ̀dọ̀ lọ́jà ń gbà báyìí ọ̀bọ̀dọ̀ sí báyìí àsìkò tó lọ́jà ni nìyí èyí jèrè bọ́njọ́ ni àsìkò tẹ́ ẹ gbéyàwó yìí lọ́rọ̀ yẹn fi rí bẹ́ẹ̀ so wọn náà ti mọ̀ pé àwọn kàlẹ́ndà kan tẹ́ ń gbé kọ́ wọ́n ti àwọn déètì kan bẹ tí wọ́n ti ṣàyẹnjú tí wọ́n stand out pé èyí ṣe ìyàwó lọ́jọ́ yẹn kọ́dà ẹ̀kọ́ mọ́ gbé sínú mọ́sálásí ẹ̀ ẹ̀ sì ń bẹ̀sìn àwọn èèyàn jẹ́ ẹ̀ ń bẹ̀sìn àwọn èèyàn jẹ́ inú mọ́sálásí nísàlẹ̀ ní áńgù kan báyìí láwọn sáwọn pé àwọn ọjọ́ tá a gbọ́dọ̀ sí gbéyàwó nínú oṣù ẹ̀yin tẹ́lẹ̀ ń ti sọ láti wọn aláwọn ọjọ́ tẹ̀yìn ọgbọ́dọ̀ sí ìyàwó ẹnìkan wá jókòó ṣètá nìkan sọ bẹ́ẹ̀ fún yín ẹ ti kó sí i kódà ẹni tó bá ti ṣègbéyàwó tó àdánwò kẹfà dé bá ń pè ń jẹ́ olóṣèyàwó kọ́lọ̀ kọ́lọ̀ kọ́lọ̀ ẹ̀ ti tí wọ́n náà ti di pa ẹtí kó wọ́n dé tutù fún wọ́n dá nǹkan míì fún eléyìí wá pàtàkì kódà a mọ fi sọ pé ìgbà tí lágbájá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni eléyìí náà ló ẹ mọ̀ tójú bọlé ẹ gbà pé ọlọ́run ló dá àwọn sọ́jà àwọn ọmọ ọba ẹ gbà pé ọlọ́run ló dá àwọn tó fẹ́ jẹkọ̀ọ́ ayé náà ẹ mọ̀ wá pé kíkíní kan ọba yín mu owó ẹ yọ tóun ní ọ̀la ṣáájú kẹ́míbì kan tí wọ́n gbé sí òun lẹ́mọ̀ dàálẹ̀ tó kọ́ba yín múyàn ẹ lè fẹ́rùpẹ̀ òun ní kọ́ba yín múyàn ẹ gbàgbé ni pé ẹni tó dá wọn ó ti kádàrá àyè ibi tẹ́nìkọ̀ọ́kẹ́ ó jókòó àyè fi ìṣẹ̀lẹ̀ tìsára pé

tó ní ẹ ìyẹn kẹ bára rẹ̀ ó dèèyàn náà ni ìpè accidental náà ni ó ti ní accidenti pé accidental kìíní ni a kẹ̀ come into creation láì jẹ́ pé kìíní kan suddenly suddenly suddenly àdánwò ti dé bá o àwọn náà sọ náà rọ wọn tí Allah subhanahu wa ta'ala ń sọ̀rọ̀ wọn fún wa pé qalu ma hiya illa ayatuna dunya namutu wa nahya kò sọ́run kan o àwọn tí wọ́n ní kò a kú láyọ̀ parí náà ni wa ma yukhliquna illa dahar àkókò tá ń lóyún náà ni wọ́n mọ̀ pa wá ìgbà náà ni wọ́n pa wá kì í ṣe pẹ́ nìkan kankan àbí àlọ́bì kankan mọ́ wọ́n láwọn oníṣẹ́ sọ́dọ̀ lọ́wọ́ àwọn oníṣàkáǹtì fún inú gbàgbọ́ wọn ni ló fi wá jẹ́ pé tẹ́nìkan bá ti kú nu wọn pé ọjọ́ burúkú lọ́jọ́ òní o oṣù burúkú lóṣù yìí náà gbéṣẹ́ ayé wọn o red red red day yóò pè kíníkẹ́ day yóò mọ̀ fún àwọn ọjọ́ yẹn ní kọ́lọ̀ ọjọ́ tó wájú ọjọ́ tó rí rẹ̀ green day mọ̀ ọ́ tẹ́ra rẹ̀ tí wọ́n gbàgbé ni pé lọ́dọ̀ tiẹ̀ ni wọ́n pè ní rẹ́ẹ̀dì ọjọ́ bíi green lọ́jọ́ lọ́dọ̀ ẹlòmíì kọ́nà tó bá pè lọ́jọ́ ogún kọ́lọ́ mọ́jẹ́rú ọjọ́ yẹn wá mọ́ o ò lè kí ìsísẹ̀ kó nbí tọ́ wà táàbí ríyàn bíi mẹ́wàá tí ọmọ gbà òní etí onítọ́lọ́ ní kó wọn kájọ nọ́mbà wán tóun rí nǹkan rí fi ṣe òní tí wọ́n gùn olówó òní tóun hewó òní tóun ire tóun ò ti ronú tẹ́lẹ̀ tóun bímọ ara wọ́n tọ́bá ti wá ṣẹlẹ̀ sí kẹbàá ṣẹlẹ̀ sí wọn wọ́n mọ̀ wá bú ìgbà ẹ̀kọ́ wà nù hadith tá fẹ́ kàì gan wọ́n mọ̀ bú ìgbà pé ah, oṣù bú lóṣù yóò tí wọ́n náà ti mọ̀ tẹ́lẹ̀ ẹ ti parí ìgbà kan september ẹ̀tọ́ ti bọ́ sí october ẹ bọ́ sí november ẹ bọ́ sí december ara àìgbàgbọ́ yí ẹ̀sìn àtàdánwò ti ń bẹ lára yín ìfẹ́ tì í bọnú ẹbọ iná ìlélẹ́ iná sọ pé gbogbo ọmọ ọgbọ́ káàkiri náà kó sùn bàbà bàbà kìnìkan mọ́jọ́ lọ mọ́jọ́ kọ ọlọ́mọ lọ mọ́jọ́ ṣe kìnìkan lọ. àwa bẹ̀rẹ̀ pé ńgbà wo sọ àwọn sọ gan ebe èèyàn lọ sọ. tí wọ́n bá jẹ́ mùsùlùmí ni pé suhuri fi kódà ti ìjìrí ńgbà bẹ̀rẹ̀ tí wọ́n tó tó sáyè tó yẹ kó wà lọ́wọ́ àyẹn ni bẹ́ẹ̀ ti tó gan ní ti Gregorian tẹwà ti àtàkì àwọn nǹkan mọ ó sì níbi títí ń bọ̀ ó níbi tẹ́bọ́ ti wọnú ọkàn yìí tẹ̀ fura torí pé láti bi àwọn ọjọ́ ayé yìí náà ni wọ́n ti sọ lóko wọ́n bẹ náà tọ́jọ́ mùsùlùmí náà tọ́jọ́ pé ìbú ìgbà wọ́n ti àwọn ọjọ́ kan bẹ tí wọ́n ti fa burú tì wọ́n irú ọjọ́ sábtì ní sí wọ́n kọjọ́ kìnnìkan ni wọ́n kọjọ́ èṣù ni yàmùl ahad ó ní wọ́n fóun náà yàwó alhamis wọ́n kọ́ ọjọ́ kìíní kan so tọ́ bá fẹ́ sí yàwó gbogbo ibi àdánwò yẹn ti wá tọ́ bá lọ tu láti ibi ìbọ ìràwọ̀ ibẹ̀ ló bí àwọn ọjọ́ yẹn wọ́n fẹ́ sátọ́ndé kìíní kan dé ló fi jẹ́ pé táwọn ọ̀sẹ̀lẹ̀ yẹn bá ṣẹlẹ̀ wọ́n mọ̀ wá bú ìgbà nínú hadith látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam hadith kudusi ni tí wọ́n hadith sọ bá ti wá pé ọlọ́run ọba sọ báyìí àdìsí yẹn ló nẹ́sì sí alukur'an àwọn ìyàtọ̀ rẹ̀ ní pé àyíkẹ́ ẹ̀ka àwọn níbi sọlá kàmọ́ fi kírun ṣùgbọ́n ọ̀rọ̀ látọ̀dọ̀ ọlọ́run dàrẹ́ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ni ọlọ́run wa ń kọ̀m̀plé fún wa kọ́mọ̀bà jẹ́pá jìyà kọ̀m̀plé rẹ̀ kéré pé nira kẹ́kẹ́ ṣùgbọ́n